nọ́mbà wọn obìnrin tó bá ní béèrè wọ́n lè wá gba máìkì àbí kí wọ́n kọ ìbéèrè àkọ́kọ́ ẹni tó rẹ̀ fún ọdún márùn tí ó lérò ìpé bóyá ara òun ó yá bí ọdún márùn létà rẹ̀ wá padà wá yá kí ni ó sì nípa àwọn àwẹ̀ tí kò gbà. الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين àti ṣàlàyé fúnra wa ní jẹjọ wípé ìran àwọn tí kò kí tí ò ní gbáwẹ̀ ara wọn láláàrẹ wà irú ààrẹ wo àti ṣàlàyé fúnra wa ọwọ́ ààrẹ yàn lé ọdún márùn-ún sí gbogbo ọdún márùn-ún yìí ọ wà lórí ààrẹ ni àbí ń rẹ̀ ń gbádùn tọ́ba ìpín rẹ̀ ń gbádùn ọ yẹ ti san gbogbo ààwẹ̀ rẹ̀ tọ́jẹ́ torí pé aláàrẹ̀ ìdájọ́ rẹ̀ ní fa'idda tún min àyà min òkọ̀rọ̀ àfáàrẹ̀ tó bá pé ààrẹ̀ tí ò nígbà kan ní san a sì ní irú àwọn ààrẹ̀ yìí kọ́dà kẹsà ààrẹ̀ tí wọ́n máa kíyàn pé bó lára ti ṣe bí ààrẹ̀ ogbó ogbó ara àbọ̀gbẹ́ ẹnu láwọn ààrẹ̀ tí wọ́n ẹnìkan ò ní mọ kọ́dà bí ọ̀bá wí fún èèyàn pé òun ò lè gbà ẹnìkan ò ní mọ irú àwọn ilé yìí ni fídíà tún tọ̀hámù mẹ́sìkìnì irú ẹni tí ọ̀rọ̀ ìfọdún márùn yìí algalibu ni pé bọ́yá ara rẹ̀ ń yá ń gbà kan ń tún rẹ̀ tọ́ba yìí pé bẹ́ẹ̀ ni kí ó ṣàṣìṣe láti má gba àwẹ̀ fọdídé ọdún márùn ẹnu gbàtara rẹ̀ yá ni ọyẹ kó ti máa san àwẹ̀ tó jẹ bí kuraani ti wínú àmọ́ ìtọ́ba wa ṣe pé bọ́yá ọdún márùn yìí kọ́lọ́nkọ́ṣọ́ wa ń bẹ̀ pé lórí ààrẹ náà ló sì wà fọdídé ọdún márùn irú eléyìn láyò kàlífò lọ́hùn nafsan ìlà òsàáhá kò sí dandan kí ọgbà ààwẹ̀ nígbàtara rẹ̀ ọba yá ìgbàtara rẹ̀ bá wá yá láwàá wo irú ààrẹ wo ló ṣe é ààrẹ bó ti malaria typhoid ni nǹkan míì ní gbogbo ààrẹ máa lọ náà gbogbo ìgbà tó bá tó lọ fa'iddatun min ayyamin ukhar ọba wá jẹ́ pé rú àwọn ààrẹ kan yòókù tí Kùránì ní wa 'ala alladhina yutiqunahu fidyatun ta'amu miskin eléyìn láti gbò ti rẹ̀ yìí kọ́dà kò ní ìdí lẹ́yìn ọdún márùn àti gba ẹni rú rẹ̀ ó ti máa fún aláìní ló ń jẹ fáwẹ̀ ìjọkọ̀ọ̀kan Allahu ta'ala a'lam Assalamu alaikum warahmatullahi dákọ̀ ìbéèrè títì mi lórí ìrun méjì tá a máa pè kó tó di pé a kí subuhi jọ náà ni na wọ́n sọ pé wọ́n sọ nínú àwọn hadisi kan tí wọ́n kà fún wa pé anabi sallallahu alaihi wasallam ó ní tí ọ̀kan nú àwọn àdá àwọn mọ̀ádìnà tó bá pè wọn tí ẹ bá sì ń jẹ sàrí lọ́wọ́ kó máa jẹ ti pè wọn kí wọ́n sàárì mako sàárù ti kọjá lọ nìyẹn náà nítorí wàá di pé èèyàn wá jí gbàtà jí sí ó ti tó nǹkan bí a bí aago márùn kọjá sí séèyàn lè pe irun àkọ́kọ́ yẹn kó tún fi tẹ́lẹ̀ kejì lé nígbàtí nàmí ti àmì káàpì ti yọ bọ̀tí mi ò sí níbẹ̀ wà nílé sígbà yẹn tó fi irun ẹlẹ́kejì lé sí bẹ́ẹ̀ ìrun méjì tí a máa ń pè súnà nàbùwà muhammadi sallallahu alayhi wa sallam níran àṣùbá àmọ́ ká gbọ́ ìyàtọ̀ méjèèjì ọ̀kan bẹ tí ò túnmọ̀ pásíkò òun ti wọlé òun nìran alákọ̀ọ́kọ́ bí wọn bá kásùbá ń gbà ní yóò tún kí nígbà tásùbá bá wọlé gan ẹ̀ẹ̀kejì ni ó indikéètì pé àsìkò àṣùbá wọlé òun ní ń gba fájírù ọ̀là nẹ́bà muhammad sọ̀rọ̀ sọ́lọ̀m fi ní bí wọ́n bá pẹ̀rọ àkọ́kọ́ ní orú lásì wà èyàn lè máa jẹun lè máa mú tó bá fẹ́ mú lẹ́yìn àláàlì títí tí ó fi di ìrún tí wọ́n pè tí ó sọ pálífàjárì tí ó ti dé ìbéèrè yín wá ni pé aago márùn-ún àbọ̀ tẹ wí sípa aago ún àbọ̀ làlùfájàrí ti yọ ni àbí ọkọjá àṣẹjú mẹ́ẹ̀ẹ́dógún <coughs> aago káàfin máa ṣe pé ńgbàtà alfajari bá yọ séyàn lè pè wọn alákọ̀ọ́kọ́ ṣe béèrè nù èèyàn lè pè àsìkò rẹ̀ ti lọ sunnatun fata mahalluha sunnatun fata mahalluha gbogbo tó bá ti jẹ́pọ̀ lásìkò tó bá ti kọjá lọ àìwá tún ṣe ní àsìkò nǹkan mi nípa báyìí bẹ́yàn bá ti bí ọba ti lè pè tásìkò oorun kejì bá ti fi dé òpèrún ẹlẹ́ẹ̀kejì tí ó máa indicate pé alifájàre ti wọlé ni allahu alam. Assalamu alaikum wa rahmatulah. ìbéèrè mi ni pé ẹjọ́ ní ẹ̀yìngbà tí a bá ti kí irun tàràwí ìtaníjọmọ lálẹ́ sí àtúnlẹ̀ kójọ kí irun mi lóru bóyá tàjúdì ní òru anábùa muhammad sallallahu alayhi wa sallam nínú hadithi tó lẹ́sẹ̀ ńlẹ̀ anábì ni man qama ramadana imanan wahtisaba gufira lahu ma taqaddama min dhanbi anábì lẹ́ni ọba kírun lóru man qama ramadana ìtumọ̀ kìyàmù filistilahi ṣarayi ònìrún téèyàn dìde kí ní òru anábì ọba kírun lóru nínú ramadana pẹ̀lú ìmánì tí ń sin níran kan pọ́lọ́wọ́ fún un ládá lórí ẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ tí ó ti ṣẹ̀ ṣáájú lọ́lọ́wọ́ foríjìn ìbéèrè wa ni pé gbà wo ni kìyàmù rọmọbọ́n àti gbàtàwà ń kí ìta ń pè ní tàràwéhì à ń pè lásámú àtẹ̀yí tí àfa pè ní tàhájúdì yàntọ́bìkọ̀ àlẹ́ yìí má mọ̀nkọ́ ọmọ gbogbo méjèèjì lọ́wọ́nú hadithu pé ẹni ọba dìde kẹrùn lóru ní tí ń gbóòrù nínú sẹ̀ríà islam yìí ṣe pọ́rọ̀ aago méjìlá àbí ń gbọ́ba tó da aago kan àbá aago méjì gbogbo ìgbà tá ń kẹrùn tá ń pè lásámù nìna ọwọ́nú kẹ́ni ọwọ́nú ìrùn máa ń kọ́ eléyìí tí ó tún láàyè wa jù ni pé láyé ọ̀gá wa umar bọ́nul khattab rọ́bì allahu ta'ala anhumah òun ni ó fi wà lákọọ́lẹ̀ pé Umar ibn al-Khattab ló yan ìmáàmù fáwọn èèyàn pé máa kí èyí tá ń pè lásámù pé máa kí ìrùn fún wọn òun wá rí Umar ń bẹ̀ Umar ọ wà sọ̀rùn tiẹ̀ dìgbà tá ń pè ní tàhájùdì yẹn nígbà wọn wá béèrè Umar ní walladhi yanamuna anhu khayrun min alladhi yuqimunahu ìgbà táwọn hanrun ní tẹ́mi ń fi kírun olóore ju àkọ́kọ́ òru lọ àmẹ́ni tó bá ti mọ̀ ní tí ó mọ̀rù ṣe ń gbà ní èyí tẹ́yìn ó fi wá ju gbogbo orí èyí lẹ̀ yẹnyán ẹ̀yàn tí ó máa kí fún wọn ní ìbẹ̀rẹ̀ òru ni wọ́n ń pè yín wọ́n ni awwalu layl ìbẹ̀rẹ̀ òru òun là máa kí asámú ìparí òru là máa kí tó ju kíni tó ju tàsíkò àṣàmù lọ bí a bá wá mọ̀ pé òun lè kélé yìí kó tún kélé yìí kò sí tó burú mẹ́ bí a bá mọ̀ pé irú ìtí Umaru ń ṣe pé a èmi ò ní lè kí méjèèjì èyí ń fẹ́ kan sọ tèmi di ìgbà ìgbẹ̀yìn òru kò burú ẹni ọba ìṣe pé ìtọ́lágbà ni bọ́bá ti ká sámútán kó sùn torí ọjì lọ bí iṣẹ́ láàárọ̀ ìjọ kejì Islam rọrùn kọsọ́ kankan tí ọlá ìfín bẹ́ wallahu ta'ala ààlà kò sí nkankan bẹ́yàn kí ní àfọ́rọ́dù lóhun nìkan bó kíkan jama tó di tòru tó dáa kí lóhun nìkan kò sí nkankan ìmá kẹrùn jama nínú orun rọmọdánà ẹ̀rí rẹ̀ lámúwá fún yóò Umar ibn al-Khattab bí yan ìmáàmù fáwọn èèyàn pé kọ́ Muhammad sallallahu alaihi wasallam náà wọ́n wá ń nú ẹ̀rí pé anábì ìsáájú àwọn èèyàn lóru bó lóru ramadan bí a bá láǹfààní àti kí ọwọlé bí ọba síbi tí ó ti kí lóhun nìkan àbí kó jí àwọn ará lé rẹ àwọn ìyàwó rẹ àwọn ọmọ rẹ bọ́n bá lè ṣe ìmáàmù bọ́mọ rẹ ló sì lè ṣe ní àwọn tí wọ́n jẹ́ pé wọ́n lè gba àwẹ̀ tó jẹ́ pé wọ́n lè máa ṣe fídíà tí ò bá wá lágbára tó lè ṣe fídíà ńkọ́ kí ni ìdájọ́ rẹ̀. nọ́mbà four. eléyìí àti dáhùn rẹ̀ ń jẹ̀jọ́ ká má fi máa gba àsìkò ara wa ní kúkúrú la yukallifu Allahu nafsan illa wus'aha ẹni tí ó bá lágbára tọ́lọ́ mọ̀ pé kò lágbára ọlọ́run yọ̀ǹda rẹ̀ a sì mú ẹ̀rí wá nù tó ṣẹlẹ̀ láyé anábùwà muhammad sallallahu alayhi wa sallam. assalamu alaykum warahmatullahi ẹ̀dàgùn ẹni tí ó jẹ bí àwẹ̀ mẹ́rin nínú ramadan ṣùgbọ́n tí ramadan wá tán ó wá fẹ́ tán ṣe síta sawal ṣe yóò kọ́kọ́ gba síta sawal ni àbí yóò kọ́kọ́ yóò padà wá san àwẹ̀ yẹn. ọ̀rọ̀ méjì ni àwọn onímọ̀ sọ ń parẹ̀ àmẹ́yì tí ó súnmọ́jú tó bá ẹ̀rí alkùránì àti súnnàmù òun ni pé alábi ní sallallahu alaihi wasallam man sọ́ọ̀mà ramadana thumma atba'ahu bi sittin lẹ́ni tó bá gba ramadana lẹ́yìn náà tí ń jẹ́ súnmọ̀nà tọ́wà fi mẹ́fà tẹ̀lé nínú oṣù shawwal èyí ń túnmọ̀ pé ẹni tó jẹ mẹ́rin nù ramadan kò sí nù man sọ́ọ́mà ramadan kọ́kọ́kọ́ san tí èyí tó jẹ ni láàrin ọgbọ̀n ọjọ́ àyè wà fún láti san àwẹ̀ mẹ́rin kó sẹ̀sẹ̀ wà gba mẹ́fà eléyìí lọ tẹ ló súnmọ́jú ní nasu hadith tọ́wà nípa báyìí apàtàkì jùlọ àwọn obìnrin àwọn ni wọn ò lè ṣe kí wọ́n má jẹ ààwẹ̀ obìnrin tó bá jẹ ààwẹ̀ nítorí haibọ̀ pàtàkì jùlọ haibọ̀ kó gbìyànjú kí o tó máa gba síta ṣàwálì tí ń jẹ súnà kọ́kọ́kọ́ gba èyí tí ń jẹ ọ̀ràn yàn ẹ̀kejì ń táwọn afáàfin wíbẹ̀ ni pé arínú àwọn onímọ̀ táwọn gbà pé èèyàn lè máa yan náfìlà tó sì lọ́ràn lọ́rùn kọ́dà àwọn ní bọ́bá yan náfílà inqalaba fardan inqalaba fardan pé náfílà ò lè wọlé fẹ́ni tí tó ní kíni tó ní gbèsè ọ̀ràn àyàn lọ́rùn so tabawo òye sí méjèèjì èyí tí ọ dára jù tó sì súnmọ́ nù sóòsù jù òní pé tó bá fẹ́ sojú kòkòrò rẹ̀ tó fẹ́ gbàlékun ládàá kọ́kọ́kọ́ pé ojúlówó o iṣẹ́ náà èyí tí ń ṣe àwẹ̀ ramadan wallahu ta'ala a'lam. sáwọn àìkú lérí ìbéèrè tí àfa ìbéèrè ní fẹ́ bẹ̀rẹ̀ ẹni tí ọkọ ti bá wọn kí aṣáámú ní ọ̀ lálẹ́ tó tún wáyé nọ́fìlà ní òòrùn ṣé kò ti máa takò àdìsí Aisha sọ pé eh, nọ́fìlà ànábì nínú Ramadan àti ìgbà tí ìṣe Ramadan kò ju eleven.

hadithu yàlla wa aisha radiyallahu anha ó sàlàyé ìṣesí annabuwa muhammad sallallahu alaihi wasallam pé a gbogbo ọ̀run annabi o annabi kìí kí ju raka makala lọ tó fi mọ́ wítírù eléyìí la ń pè ní àfààlù nàbí sallallahu alaihi wasallam àwọn iṣẹ́ tí annabi ṣe ọ̀nà méje ni súnà annabi pín sí àbọ̀nà mẹ́ta sallallahu alaihi wasallam sunnatun qawliyatun wa sunnatun fa'iliyatun wa sunnatun takaririya ọ̀nà mẹ́ta la fi ń gba ẹ̀sìn látọ̀dọ̀ anẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam tá ń pè ní sunna ń tọ́ sọ àti ń tó ṣe kíní àti ń tó ṣe àti ń tí wọ́n ṣe lójú ẹ̀ tí ó tako wọ́n gbogbo eléyìí ní jẹ́ sunna tọ́ka kan ò bẹ́ẹ̀ èyí tá nẹ́bì sọ àtẹ̀yí tó ṣe àti tí wọ́n ṣe lójú rẹ̀ tí èsè pé kò rí tí ó sì pé kọ̀dá hadith anabu muhammad sallallahu alaihi wasallam anabi ni salatu layli mathna mathna hadith sahih anabi sallallahu alaihi wasallam ni bẹ́yàn bá fẹ́ kírun lóru o bẹ́yàn bá fẹ́ ṣe kíni kírun lóru kọ́ máa kí mélòó raka méjì méjì ìtẹ́fì wa mọ̀ pé ànábì pé àyè ń bẹnu hadithi ni pé ó lè ju mọ́kànlá lọ ànábì ní fa in khashiya alfajra fa in khashiya tọ́ bá wá ń kí lọ́wọ́ tọ́ bẹ̀rù pé ah, alfajari ma ti fẹ́ ó ti fẹ́ yọ faliyotir bí wahidatin faliyotir kọ sáré fi wítìrí ẹyọ kan kó fi kanlẹ̀ eléyìí ní ń tọ́ka pé kìí ṣe pé haramu ni ọ̀rọ̀ àwọn onímọ̀ nìyẹn kéèyàn ó kí rákà tó ju mọ́kànlá lọ àmẹ́wò lànàgbà muhammad sallallahu alaihi wa sallam máa ṣe ìyàtọ̀ ń bẹ láàrin kí ni ànábì máa ṣe sallallahu alaihi wa sallam kí sì lọ́gbà wá láyè láti ṣe àwọn kankan bẹ́ẹ̀ nù ìṣesí ànàgbà muhammad sallallahu alaihi wa sallam oríṣi ọ̀nà bíi mẹ́ta ni àwọn ìṣesí kan bẹ nínú ìṣesí ànábì tó pé haramu ni fún wa ká ṣe tó pé kíni haramu ni kéyìn olóhùn fẹ́ ṣe súnà kọ́kọ́ sí ànábì ń bẹ torípó ní hikima tọ́lọ̀ ń fi yọ̀ǹda fún ànábì àpèjúwe yẹn ni kíni kéyìn ọ̀fẹ́ yàwó kó ju mẹ́rin lọ́kọ́ wá pé òun ṣe súnà ni èyí wọn bá mu ẹ̀ẹ́kejì lójú ọ̀nà báni náà tó rárá ẹlòmíì tí wọ́n máa tú súnà ní ọ̀nà abẹ́ kóbìnrin kan kọ́kọ́ rẹ̀ ó kú nísìnyí kọ́ wá lóhùn ní lọ́kọ mọ́ pé ta ló fẹ́ fi tiẹ̀ jọ òun fẹ́ fi jọ àwọn ummahatil mu'minin tó ń pé ńgbà tá nábì kú àwọn náà ò ní ọkọ mọ́ ah, hadhi min khususiyat annabi sallallahu alayhi wa sallam àwọn examples pọ̀ bẹ́ẹ̀ mo ní ìran kan nù ìran kejì ni pé ah, tọ́ba wúyàn tíyàn bá lágbára ẹ̀ o lè ṣe àmọ́ kìí ṣe kíni kìí ṣe dandan àpẹẹrẹ eléyìí ni hadithu ya ńlá wa umu salama radiyallahu ta'ala anha umu salama jẹ́ oyé wa pé náfílà táwa máa pé nkú bá mọ́sáré wọ mọ́sálásí náfílà yìí láti bọ́ ni náfílà kan yìí bọ́ fà nábì àfi kó ṣe kíni àfi ká nábì ọ̀sán padà tá nábì bá jẹ náfílà kan gbogbo náfílà tí wò ó ṣe ọ̀rọ̀ ẹ̀yẹn lọ́lọ́n se lórí ànábì sallallahu alaihi wasallam ànábì ó se kíni yóò san padà kana idha salla salatan athbataha idha salla salatan àfihàn tá ànábì ọ̀bá kí tá ànábì bá ti lè kírun kan lẹ́ẹ̀kan yóò kọ̀ntínú lórí rẹ̀ kódé yìí tó bá jẹ yóò se kíni eléyìí bí wọn náà bá lè se ọ̀dà àmọ́ ànábì sallallahu alaihi wasallam jẹ́ òye wa pé kìí se kíni kìí se dandan o bínáfílà bá bọ́ fún wọ kìí ṣe dada kí kọ̀ọ̀sán bí ọ̀ràn àyàn èyí ń pè àbá kọsí ànábì ń bẹ́ ọ̀dá ni kìí ṣe dada ní kúkúrú àfàálù nàbí yí sallallahu alaihi wasallam ọ̀tọ̀ ní fíkìrù tá a máa fi gbọ́yé ọ̀tọ̀ ní akọwàálù nàbí sallallahu alaihi wasallam ọ̀tọ̀ ní fíkìrù tí a máa fi gbọ́yé kọ́dà nù fíkìrù ni pé ìta bá rí pàbí méjèèjì yóò ṣe kópọ̀ méjèèjì ò ṣe ṣe kíni irú èyí tá a dáhùn ya ti dáhùn kó ṣe kó pọ̀ àwọn míì ń bẹ tí ó àpíà sí yàn pé a ah, kò ṣe kó pọ̀ idha ta'arada al-fi'lu wal-qawlu gulliba al-qawlu idha ta'arada al-fi'lu wal-qawlu gulliba al-qawlu torí pé kọ́ùlù ní àṣẹ ń tọ́lọ́run sáwà tó jíṣẹ́ fún wa ó lè ṣe nǹkan míì kó ipò nìkan lọ́lọ́ ni ó ṣe fíkìrì táwọn onímọ̀ yọ nìyẹn pé bẹ́ẹ̀ bá rí i pé wọ́n là nábì ṣe nǹkan kan ànábì sọ nǹkan kan èyí tó kọ́mọ̀ jù ni pé méjèèjì ṣe kó pọ̀ bá ti ṣàlàyé ẹ̀ àmì ìtọ́ bá ti àpíà sí yín pé ah, àfi kéyìn kan èwo ló mú ma kọ́ọ̀lá hu sọ̀lọ̀lọ̀ èyí tó sọ ọ́ ni torópòun ni ọlọ́run ni kò jíṣẹ́ fún wa lè sọ jáde àwọn kan ní ìgbẹ́ tí yóò ṣe bí àwọn examples tá a mú kalẹ̀ fún wa yìí tó pé hekima ọlọ́run àwọn àdájọ́ kan bẹ tó pé lápẹjú àwẹ̀ ní bọ̀ wáyìí èèyàn gbọ́dọ̀ ṣe wìsọ́ọ̀lù tó bá jọmọ lẹ́yìn muhammad sallallahu alaihi wasallam pé àwa lè gbà àwẹ̀ ọjọ́ méjì mẹ́ta nǹkan kan ò sallallahu alaihi wasallam wọ́n sì bí anábì anábì jẹ́ oyé wọn pé à èmi ò rí bí yín bẹ̀ wọn èmi ò rí bí yín níbi eléyìí káwá kàkíyèsí wa àwọn kòsòsì yá àti gbogbo ẹ̀ ti ṣàlàyé o bẹ́nìkan bá dé nísìn tí wọ́n ń pé nǹkan báyà nẹ́bì nìkan ló ní kọ̀kan ẹ̀yà ló máa à gbogbo ẹ̀ ti lálàyé tó ti lẹ́rì èyí tí ọba tànẹ́bì ọba ti sọ pé òun nìkan lọ́lọ́run ti lọ́ràn ẹ̀yà fún gbogbo wa ní agbọ́dọ̀ kọ́ sí anẹ́bì mẹ́ sallallahu alaihi wasallam so ní kúkúrú hadithu ìyá ńlá wa aisha radiyallahu anha kan tako bí wọn bá ka samutan tó tún láyé tó fẹ́ kíkẹ́ni tó fẹ́ kí tahajudi so wallahu ta'ala number six. Um, question mi ni pé um, tí wọ́n bá fẹ́ ṣe istikaf nínú Ramadan ṣé èèyàn lè tọrọ nǹkan tí èèyàn bá fẹ́ lọ́dọ̀ Ọlọ́run bẹ̀ wọ́n secondly ìgbà ó ní ó ní ládájú kí wọ́n máa ṣe ní Ramadan or tó bá jẹ́ every that very thirty days eh? that, very, that thirty days. mo rò pé partly a ti dáhùn eléyìí ń jẹjọ́ ni ànábì máa ṣe ẹ̀tìkáfù sallallahu alayhi wa sallam ọ̀tí bẹ̀rẹ̀ àkọ́kọ́ ni pé séyàn lè tọrọ tó bá wù àbí ìbéèrè yẹn ò yé ṣé pé yẹn lè sàdúà àbí wọn sàdúà náà ẹ̀tìkáfù ṣé bẹ̀rẹ̀ nù ẹ́ ọkọ̀ oníbẹ̀ẹ́ni èyàn lè sàdúà náà ẹ̀tìkáfù ẹ̀tìkáfù ìtumọ̀ rẹ̀ ni pé já gbogbo àwọn nǹkan míì tó ń ṣe ọ̀wá wà nílé ọlọ́run pẹ̀pẹ̀ masalasi nìkan lọ́wọ́ àti sọ̀rọ̀ masalasi ta ti lè ṣe ìtìkáfù bí tí wọ́n ti ń kí jímá tí wọ́n ti ń kí jàmá èyí ọ̀wá gbogbo dáadáa lèyàn lè ṣe nù ìtìkáfù mẹ́ntìláwàtí quran ọmọ ká àdìkárù tó bá má ọ̀sàdúrà gbogbo eléyìí ẹ kọ́mọ́ ìpérú ọ̀rọ̀ àwọn kan ní fẹ́ sí wa létí pé nǹkan sin lọ́run ní nídìí nǹkan lọ́dọ̀ ọlọ́run ni ò nídìí nǹkan ọlọ́run ní antumul fukọrọ ilọ̀lọ̀ ẹ̀yin láláì ní ọlọ́run ọba ní ganiyu inú hadith ọlọ́run ọba ní fasalúni ẹbí mi nínú hadithi mi ọlọ́run ọba ní ẹ̀tọ́rọ̀ nǹkan lọ́wọ́ mi kò lókun fukọrọ gbogbo yín láláì ní àfẹnití bùn. gbogbo lè fi hàn wá pé kéèyàn máa pé àwa kan sin lọ́run lásán ni kọ́dà ẹlòmí ọdún kọ́dà wọn ò pé kọ́lọ́run ó fi ń wọ àlùjànnà wọn ò sì ọmọ fi ń wọná gbogbo eléyìí ọba súnà mu àwọn èèyàn bá nẹ́bì wọn wá bá débi pé sọmọ yìí wọn wá bá Muhammad pé àdúà ma wọlé tọ́ dáájú ẹgbẹ́gbò lànẹ́bì wí ànẹ́bì ní bàbá wà lórí irun tọ́ wà lórí ìforíkanlẹ̀ tó ń kírun lọ́wọ́ ìsìláàmù kèésẹ̀sìn pé akẹ́ǹsìn lọ́run ní kọ́dá wà nǹkan kan lọ́dọ̀ rẹ̀ ọlọ́run fẹ́ ká wà nǹkan lọ́dọ̀ ọ̀hún bẹ́ẹ̀ bá wà ní ẹ̀tì káfù kò ṣe àdúà àdúà tí èèyàn máa wá ṣe irú àdúà náà ló lè ṣe nínú ẹ̀tìkáàfù náà gbogbo àdúrà tí èèyàn bá lè ṣe gbogbo ògbà tó lè ṣàdúrà ìró àdúrà báyìí náà kéèyàn ṣe nínú ẹ̀tìkáàfù kọ bá ẹ̀tìkáàfù jẹ́ o èyí tí a kìlọ̀ fára wa níjẹjọ òun ni pé ká mọ̀ sọ ẹ̀tìkáàfù dàyé mítìn ká wá gbé láptọ̀pù wá ní ẹ̀tìkáàfù ká mọ̀ bráùsì ká mọ̀ gbogbo eléyìí ó ti kú ní mánà ìbádà àbí kọ́dà fóònù gan yẹ kéèyàn fóònù tó bá jẹ́ gbọ̀rú rí ni kéèyàn máa dáhùn torí túmọ̀ ẹ̀ ti káfù ni pé gbogbo àlòkè àlòdò ayé yìí mo fẹ́ filẹ̀ díẹ̀ kí n tàfárágà fún ẹsìn ọlọ́run nílé ọlọ́run ní ti ń jẹ́ ti káfù nù tó bá yẹ pé gbogbo ń ń ṣe náà látún wá kó wọ inú mọ́sálásí kò síyàtọ̀ nù pé yẹn ń bẹ ní tìkáfù àti pé ń bẹ ní ọ́fíìsì rẹ̀. ẹ má jẹ́ kí eléyìí ní ká fura sí tó bá jẹ́ dọ̀rú rí àyè ń bẹ bí bẹ́yìn ó sì jáde lọ tọ̀ tí ó jáde lọ wọ toilet tí ó jáde lọ jẹun bí ọ̀bá lẹ́yìn tí ó gbóúnjẹ wá fún ọ. òun náà ní bí fóònù dọ̀rú rí wọ́n bá fóònù rẹ láti ilé ọ̀rẹ́ ọmọ kan àbí nǹkan kan tó ṣe pàtàkì gbogbo yìí ń kọ̀ bá ètì káfù jẹ́ àmọ́ ẹ má jà ká wá gbàgbé ìtumọ̀ ẹ̀tìkáf pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ tí ṣètọ́ ni ọ ma pé eléyìí ò se nkankan eléyìí ò se nkankan ọlọ́nkọ́ gba lẹ́sìn fún wa ẹ̀hẹ́ ni ní ọ̀nkan ṣe ẹ̀tìkáf ọgbọ̀n ọjọ́ àbí nínú ramadan ramadan lè má pé táàtì o ramadan lè ṣe dandan kó pé táàtì o àti pé kò tiẹ̀ wá kò sínú kọ̀lẹ́rì pa ànábì fi gbogbo ramadana ṣe é ti káfù èyí tí ó wáyé nípa ànábì ṣe é ti káfù ogún ọjọ́ àmọ́ ká wá pé láti bẹ̀rẹ̀ àwẹ̀ di ìparí ẹ̀ allahu alam ó kọ̀ bá mu tó ká fi tẹ̀lé lánàá ànábùwà muhammad sallallahu alaihi wasallam sallam èyí tó sì pọ̀ jù ní ti káfù ànábì òun lọ́jọ́ mẹ́wàá tí ọjọ́ mẹ́wàá ó sì lè di mẹ́sàn-án tó bá parí oṣù ramadan kọ́lọ́n kò ṣe rọrùn fún wa. ìbéèrè ramadan. salamu alaikum ẹ dákun ẹni tí ó máa jẹ pé jẹ́nẹ́pọ̀ wà ní ara rẹ̀ títí tó fi di pé títún dé sí yóò ẹ dákun kí ni ìyẹn lè ṣe ní orí ọkọ̀ báyìí. lọ́wọ́ ẹ̀sìn kankan jẹ́ ọ̀rá ẹ̀sìn ni ẹ́ kèsì pé di lọ́wọ́ ẹ̀sìn kankan kí jánàbọ̀ kéèyàn wà ní jánàbà kó fi wá kú bẹ́ ìwọ̀n ìṣẹ̀ṣẹ̀ o kìí ṣe kíni kìí ṣe ẹ̀ṣẹ̀ ìbéèrè ni pé ní ǹjẹ́ ni mo sì bí ilẹ̀ ní orí bẹ̀rùn pé jánàbà yóò wá jẹ́ kó kírun lápèjúwe tí wọ́n sì bá àbí kò jẹ́ ṣe ní tí ó yẹ kó ṣe ní nǹkan ẹ̀sìn bí ọ̀run àmọ́ nárí lè pé a ah, jánábà ló sì wàá bá kú èyí wọ̀nyí ṣe kìí ṣẹ̀ṣẹ̀ kọ́ra láyà anábọ́à muhammad sallallahu alaihi wa sallam ẹnìkan tún fi ìmánì rẹ̀ hàn bẹ̀ tó gbókun látàrí pé òun ni wọ́n ń pè ní gasilu almalaika kéèyàn ó ṣẹ̀ṣẹ̀ fẹ́yàwó lákọ̀ọ́kọ́ oorun tí òun àti ìyàwó máa sùn ẹ̀yin náà marú nǹkan bẹ́ẹ̀ kí wọ́n wá wífẹ́ ní lóru náà pé jihadu ya fojú ọ̀nà tọ́lọ́n ó sì jáde bẹ́ẹ̀ kọ́dọ̀ gbàgbé kọ́wẹ̀ kò sì padà wọ inú ilé nìma láláyé ní àwọn sọ̀hádà anábọ̀ muhammad sallallahu anábì ní kọ́dà ìwẹ̀ tí ó ni àwọn màláìka ń wẹ̀ rọ́bì allahu ta'ala anhu ani ti asọ́lé láti lè pé bẹ́nìkan bá ń pé ẹnìkan bá jánábà lọ kọ̀dá ọba pé bọ́lọ̀ ti kádàrá nù tí è sí pé ọwá di lọ́wọ́ ẹ̀sìn àbí kankan so èyí wọn ò sí mú tí èyàn ma wá banújẹ́ èyàn ma wá búyàn sí wọn ó sì wẹ́ tẹ́lẹ̀ níwẹ̀ òkú àtìyànwọ́ ọwà nù jánábà àti kò sí nù jánábà so ọlọ́run kí ọ ṣàánú wa Allahu ta'ala àlà. ìbéèrè àwọn obìnrin wọ́n ní àdìsí tó sọ wípé àníṣe mọ́sílẹ̀ wípé láàyè ti káfa ìlà fi mathas di sálàfà wípé bóò ni ṣé gbogbo mọ́sílásí láti máa ṣe ní àbí mọ́sílásí mẹ́tẹ̀ẹ̀ta péré. Ah, hadith yìí arínú àwọn onímọ̀ tí ó ní nǹkan kan bẹ nínú hadithi yìí wàhálà fárúgbì pé àwọn tí wọ́n ní hadithi tó lẹ́sẹ̀ ńlẹ̀ ni ìtumọ̀ táwọn onímọ̀ fún ní jùmùhúrò àwọn onímọ̀ òun ni pé a tù bí ọ̀pọ̀lọpọ̀ àhàdíìsù tó wá bẹ́ẹ̀ ti wá tànàbí onílà sọ̀láta fi hadrati at-ta'am aw la salata wa huwa yudafi'u al-akhbathayn àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ìyẹn ni pé ìrun ni ò pé tó ìrun tó kí tó sì ń wo oúnjẹ báyìí jẹun náà ọwọ́ àṣekínni ọwọ́ àpọ̀kàpọ̀ fi kírun àmọ́ kò sáàfà àti ó ṣe fatiwa pé lọ́ọ́ tún kí torí pé oúnjẹ ń bẹ ló fi ló gbogbo ibi irú nùsùsù hadithi bẹ́ẹ̀ bí wọ́n ti jù nù òní pé láti káfà ètì káfà tó pé jù òun lè ta sí láwọn masalasi mẹ́tẹ̀ẹ̀ta yìí almasidu alharam uh, almasidu nabawi masalasi anabu muhammad sallallahu alaihi wa sallam walmasidu alaqsa eléyìí ni jumhuru ulama qadiman wa hadithan ọgọ́rọ̀ àwọn alfa níjọ́ àti lónìí bí wọ́n ti tú hadith anabu àmọ́ tí èsì ṣe pé tútù fẹ́ẹ́nu wọ́n tú bí wọ́n ti túrú hadith tí ọba jọ bẹ́ẹ̀ náà nípa báyìí lára ohun tí ó yẹ ká sọ́ra kọ́mọ̀ ìpèsè tọ́ni ni wọ́n máa sá síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ti tú ìtìkáàfù mọ́sálásí ká lónìí lọ́pọ̀lọpọ̀ àgbáyé látàrí pé ẹ̀kan síra yín ìtìkáàfù lẹ́ ń ṣe ẹ̀bá ń ṣe ìtìkáàfù ẹ̀lọ maka ẹ̀lọ madina àbí ẹ̀lọ aksọ sí gbogbo èèyàn náà ni ó lè lọ maka àti madina àti aksọ kéèyàn bẹ̀rù ọlọ́run àǹfàtàwà tí ọba máa ṣe bóun bá ní onímọ̀ lòun kó wo ohun tó ju lọ wí nípa aru anabu muhammad ní kúkúrú jamahiru ulama ẹnu tí máa fi kun ni pé jama àti èyàn gbọ́dọ̀ wá wà ní ìtìkáfún masalasi tó mọ̀ pé jùmọ̀ ọbọ̀ ní ìtìkáfún wọ́n èsì kí jùmọ̀ ń bẹ́ ìlà àfibẹ́yàn bá ti dà níyàn pé ìjọ alàmísì ló wọ́n jáde pé òun ò lágbára ọjọ́ mẹ́wàá tẹ́lẹ̀ náà ìjọ alàmísì ló wọ́n jáde ọ wọlé kìí ṣe pé wọ̀ ní ká ṣe ìtìkáfún ní masalasi tí wọ́n ti kí jùmọ̀ àmì ìwọ̀ ní tọ́ bá pé kò ní mú wa kí jùmọ̀ bí yàn bá ti dà níyàn pé ìtìkáàfù monday sálámísì lòun fẹ́ ṣe kọ́dà bí wọ́n kí jímọ̀ ń bẹ́ ọ̀wọ́lé ti jáde kọ́lọ̀ kí jímọ̀ níbi tí ọba ti kí ń bọ̀tẹ̀ tí rárá ní mọ́sálásí bá àbí yàrá kẹ́ kí ń o torí pé yóò di wa lọ́wọ́ di yàn lọ́wọ́ ọ̀run jàmá sì ní gbogbo ti pọ̀ ń bẹ̀ kò tó ìran ọ̀ràn àyàn kan o gbogbo nàwa fílù ẹ̀ lè fi wé kíni ẹ̀ lè fi wọ́n ọ̀ràn àyàn o èèyàn gbọ́dọ̀ máa wá ra ọ̀ràn àyàn ọlọ́run láre nítorí pé òun wà lẹ́kùn ìyọnu ọlọ́run wàláhù tààdà. ìbéèrè obìnrin wọ́n ní ǹjẹ́ èèyàn lè máa ṣiṣẹ́ kó sì kó máa lọ síbi iṣẹ́ kó sì máa ṣe ìtìkáfù náà sórọ̀rùn kò lè rọrùn <laughs> àfi tó báyìí pé kò sí àyè rárá àwa ni ẹ jẹ́ ká pílánì ọ̀rọ̀ wa ní ìbámu pẹ̀lú ayé alukur'an al-karim kí ló ayé alukur'an wí àjọ ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn kan lóòótọ́ àjọ ń lé ayé pẹ̀lú àwọn kan ọ̀fẹ́ gba promotion náà fẹ́ gbà kùránì wá tètè ké sí wọ mùsùlùmí pé in kuntum ta'lamun fa innahum ya'lamuna kama تألمون وترجون من الله ما لا يرجون. yarju principle muslimin no في gbọ́dọ̀ ma fi fi break sí ilé ayé tí ẹ bá wọn tó ipa ayé nìkan la wọn wá bá nle debe gba wa tarjuna min Allahi ma la yarju ẹ̀yin tún wá nǹkan mi o Ọlọ́run tún retí nǹkan mi lọ́dọ̀ Ọlọ́run táwọn yìí wọn táwọn ò retí ẹ̀ báwọn bá dìfọ́tì gbogbo ọ̀rọ̀ wọn pé báyé yọ sáṣe dùn nìkan ni àmẹ́yìn ọ̀pọ̀dọ̀ rí bẹ́ẹ̀ nípa báyìí kí ló dé tí mọ́mọ́ àwọn mùsùlùmí tí wọ́n gbẹ́sìn yé dé bẹ́ẹ̀ kò sí ẹni tí ènú annual leave gbogbo sẹ́tẹ̀yàn bá ń se èsì tó ń fi annual leave rẹ sí pé ń gbọ́ fẹ́ ṣèyàwó àbí ńgbà tí eh, kìnnìkan ṣe lọ́wọ́ apláàni annual leave rẹ sí. Si ẹni ọba ma ń tí ń se o lè pláàni ìjọ mẹ́wàá nù lífù ọgbọ̀n ọjọ́ àbógójì ọjọ́ ya ẹ̀tìkáfù ní fèlè ìsì dípò tá ma wá pé síyàn lè lọ́bí iṣẹ́ ó tún ma wá se ẹ̀tìkáfù ààbọ̀ ní o bọ́bá ti ẹ̀ wọlé kò pé ìdí tó fi wọlé ni pé àwọn àfáà ní ìtumọ̀ ẹ̀tìkáfù òun ni kéèyàn ọsá ti kóra dúró ní masalasi àwọn wá wo pé nítumọ̀ yìí kọ́dà bó ṣe ìṣẹ́jú kan ìṣẹ́jú méjì lèyàn dà ní ẹ̀kọ́ òun fi wà mọ́sálásí wọn ní ti káàfù náà ni èyí ò nìkan ló fi lè wọlé pé bọ́yá bẹ́yàn bá ń ṣe ti wákàtí kan wákàtí méjì àmì yìí tọ́ dáa kàṣe bá nàbà Muhammad sallallahu alaihi wasallam ti ṣe tọ́ dáa jù ọ̀nà tí ó sì fi rọrùn ní ká máa pláàni ọ̀run wa mọ́ ìgbésí ayé wa kọ́mọ̀ ìpé ní ọ̀rọ̀ lífù gba nìkan láàmà wá pláàni àbí mo fẹ́ travel lọ bí báyìí mo fi gba lífù ó yẹ kọ́ ma mùsùlùmí ọ ma wo lífù tí ò fi sin lọ́hùn náà so kọ́lọ́n kó ṣe yọrùn fún gbogbo wa wàláhù tààlà. sàmàlìkùn ẹjọ́ tí yẹn bá kí inú aṣámútá yẹn wá kí pẹ̀lú imam tarawih. <laughs> so ẹ̀ ń wá kí tá pẹ̀lú imam ẹ̀ ń wá kí wítìrì náà pẹ̀lú imam so wọ́n sì kà fún wa nù hadisi pé ẹ̀ tí ó bá kí ìrúnlẹ̀ imam kó má já irun náà àfọwọ́bà kókó parí pẹ̀lú imam so bí ẹ̀ bá wá kí wítìrì tán ṣé ẹ̀ tún ní àǹfààní àti kírun mí ní òru question mi uh, ìbéèrè tó ṣe pàtàkì ní àfa ìbéèrè ọlọ́wọ́ san ẹlẹ́sàn dáadáa gẹ́gẹ́ bí yọ́ tẹ̀lé ń ta dáhùn lẹ́ẹ̀kan nípa pé èyàn kí asámú ní awọ́lù lẹ́yìn ó sì tún fẹ́ kí tàhájùdì bìnà ala hadith anábi pé sọ́látù layli mathna mathna tọ́yì ara àwọn ìṣkà láti tọ́wà wà ń bẹ́ làfáà sọ yìí ìmáàmù tí ó kírun bóyá ìtò wọn ó kì mọ́ náà nù wọn ò ní kí tàhájùdì bí bá sì anábìjì níbẹ̀ bá ti fẹ́ parí ìrun jọ́pọ̀ kan ẹ̀fìwó tí rò parí ẹ̀ so ìmáàmù lẹ́tọ́ àti kí wítírù ń jẹ nígbà tó wọn ní kí mi ìmọ̀ ní òru but ẹni tó wá tẹ̀lé tóun sì láníyàn pé mo fẹ́ kírun ní òru èyí tí ó súnmọ́ làákà ìjù òun ni pé bí ìmáàmù bá ti parí èyí tá ń pè lásámú tó fẹ́ kí wítírù ni kí o mú ìtẹ́ rẹ̀ ọ̀jáde kò ní masalasi solution kan àmọ́ àfa àtúntì gbọ́ hadith mi tí ọfàrú bèèrè ànábì sọ̀rọ̀ sọ́lá ní bí yẹn bá dó lẹ́yìn ìmáàmù ààrẹ rínu pé yẹn lè ká sámú àbí tààjùdí ní kíni ní jàmá àdífì mẹ́tọ́nù ànábì sọ̀rọ̀ sọ́lá ní ẹni ọba kírun lẹ́yìn ìmáàmù títí tí ìmáàmù fi ṣe kíni tí ìmáàmù fi sálámà tó fi parí ìrun ìyẹn ni pé ẹni tí ń kíráka méjì nu asámú ti ń jáde má rò pé náà lóní pẹ̀lú ẹni tí odò parí kò síyàn ń bẹ́ẹ̀ ànábì ló wíbẹ̀ sọ̀lọ̀ sọ̀lọ̀ pé ẹni ó dúó tí màá mú fi parí ìran kọ́rọ̀ wa nù rìwáyà kan pé bígbà tó fi gbogbo òru kírun ní ládá tí yọ wà fún irú eléyìí bò ní ó sì wá sí kò ní túmọ̀ pé ní ẹnu mẹ́ta ìmáàmù tí ń kí mẹ́ta àbó márùn ní ẹnu ìgbà tí ó fi kí yìí tí wọ́n sì ti tọ́ jáde kúrò ní ẹ̀yìn rẹ̀ òun làwọn àfáàfi wá ní ọ̀nà mí ń bẹ́ẹ̀. kí lọ́nà míì ni pé ọwà bá kí wítírù nìna àmọ́ bá ti sálámà wítírù tí ẹ ìwò ní sálámà ọwà tí ń jẹ́ wítírù ní àṣò odd ọwà tí ẹ di even number bí máa na ọwà dìde ọwà kí ọ̀kan sí ọ̀n sálámà ìwò tí gbogbo ọgbà tí ọba tún fẹ́ kí mi àyè sọ̀nà ké ní kejì téèyàn bá lónú méjèèjì làwọn onímọ̀ sàlàyé tí gbogbo òsì jáde kó nù fíkìwù hadith anabuwa muhammad sallallahu alayhi wa sallam. ìbéèrè obìnrin ìbéèrè obìnrin wọ́n ní ẹni tó ṣẹ̀ṣẹ̀ bímọ tó wá ṣe nífàsì fi ọjọ́ mélòó kan lẹ́yìn ìgbà náà nífàsì náà wá dúró ó wá di ẹ̀yìn ọ̀sẹ̀ méjì ó padà wá ó wá rò bíi pé yóò tún padà wá kò wá kírun later ó wá sá discover pé kì í ṣe nífàsì bó o ní ó ṣe dá irun rẹ̀ padà tó bá yẹ pé yóò dárun padà yóò dárun padà ń gbò tí hàn pé kì ṣe nífàsì kọ́ ìdá fíkìwò ni pé láìbàràtà bẹ̀dọ́nì báyìí ní xatọ̀ òun láìbàràtà bẹ̀dọ́nì báyìí ní xatọ̀ òun ntí yẹn bá rò pé a mú rò pé báyìí ni ọ padà wá hàn pé mistaken lè lòrò la ibrata bihi shar'an kò yín o kò kò gbé ntọ́jẹ́ dada kú lọ́rùn yẹn la ibrata bidhanni albayyin khatawu nípa báyìí arábìnrin ó rò pé ntí ò lè jẹ́yìn òkèrùn níbẹ̀ pẹ̀lú ó sì padà wá mọ̀ wípé ẹnu àǹfààní tó ní ni pé kò lẹ́sẹ̀ nígbà pé kí ó rò tẹ́lẹ̀ ni tí ò sì pé fẹ́ ẹnu lólò yọ wá sírò iye ọjọ́ yìí ọlọ́run ògùn ní haidu nínú sorry ẹgbẹ́ náà ni ọba ìpẹ́ haidu àbí nífàásù ọlọ́run bùn ní ìrùn àmọ́ngbà tí ó ti wá hàn pé kìí ṣe haidu kìí sì ṣe nífàásù ọlọ́run ògùn ní stehado nírun ẹlẹ́jẹ̀ àwọ̀ ọ̀dá nípa báyìí kó wo láàrin ìgbà tó ro ní àti ìgbà tó padà dá lójú irú ìrùn tí ń bẹ láàrin méjèèjì túláàsì yóò san padà torípò òun ló rò pé òun ò nírun ó nírun ó sì ti padà mọ̀ pé òun nírun Allahu ta'ala alam bó ni ó ṣe san. irun tí ó bá ti jùrun márùn lọ irun wákàtí márùn ojúmọ́ tọ́ba ìpé kèétí ju wákàtí márùn lọ túláàsì túláàsì lẹ́yìn ó tó lóyìn bá rántí pé wọn ò kásù ní ìṣáì ẹ́ yọ wà dá ìṣáì wọn dúó yọ kásùbá yóò kí bórí yóò kí magribi yóò kí asiri yóò kí magribi yóò kí ìṣáì bí ó sì tónù torípé nàbà muhammad sallallahu alaihi wasallam ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tí nínú ogun khandak tó pé ní lójú ogun kí wọ́n tó ráyè kírun pẹ̀lú ànábì muhammad sallallahu alaihi wasallam nírun àlásárì magribi ti wọlé nígbà wọn wá fẹ́ kí ànábì ní wọn pèrún wọn pèrún alákọ̀ọ́kọ́ magribi ti wọlé o bá a ṣe mọ̀ pásíkò magribi fún tóní ànábì wa kọ́kọ́ kí asori ọ̀sálámà fún wọn lọ́sẹ̀sẹ̀ wá kí magribi nípa báyẹn ní ọba jẹun tí o ti ju márùn ti jọ lọ tún láàsì yóò tó ni bọ̀tọ́ bá ti wá di pé ọ̀pọ̀ ah, nípa pé mọ̀ṣákọ̀ ti wà ń bẹ́ẹ̀ ìnira wà ń bẹ̀ pé káwá pé dá ìlàdó ọkọ̀kọ́ kírun jọ márùn àyílà yìí náà tún fò kọ́dà lásàrì gan ó yọ fẹ́ fò wà kọ́ ìdáná fíkù ni pé alimasakọ́tù tẹ̀jìlìbò tẹ̀sí alimasakọ́tù tẹ̀jìlìbò tẹ̀sí gbogbo àwọn kọ̀wá ìlú rí alukurani àti sunna wọn èkó jọ o láti ṣe ní sọmárì ni wọ́n fi máa pè ní kọ́ ìdá tọ́ba ti wá dé tó mú masakọ̀ wá báyìí òun yọ́ wà wo èwo ni yọ́ọ̀rọ̀ lọ́rùn jù tí ó sì ní jẹ́ kásìkò òun mi kọ máa bọ́ nínú màrà tí àwọn onímọ̀ máa fún wa ni pé àsìkò tó gùn jù lásìkò àṣùbà sí zúrì kó wo mélòó lòun lè kí àwọn yìí ń kó mẹ́nu bóyá bá jẹ kọ́ra bí yẹn bá jẹ ọ̀rúnjọ́ mẹ́wàá láti gbò ti sálámà tán tí ó fi di zúrì kó wo iye ọjọ́ tó ń bá lè kí mẹ́kẹ́ sọ̀rọ̀ ẹ̀rìn ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run ni òun ló fi la ń sọ pé ní ìwọ ni ọ sá fún tí ò ní máa mú ọjẹ̀rún èyí ọjọ́ kan ọjọ́ kejì la fi sọ pé kọ́dà bọ́ rẹ̀ èèyàn tọ́ra àwọn ọmọ àwò pé ah, ó lè kò lè ìwọ lọ sọ́ di líle fún rẹ̀ torí pé lásìkò tó ń jẹ́ ìyọ́ ọlọ́run yọ̀ǹda rẹ̀ débi pé bọ́ọ̀ bá lè sàlùwàlá máa kì í bọ́bá débi pé kíni kò lè sàlùwàlá mọ́ bọ́bá lè ṣe táyà mọ́mọ́ ẹ̀bù fún bí ọ̀bá bí ọba lè kó jòkó bí ò lè jòkó kó dùbúlẹ̀ bí ò lè dùbúlẹ̀ kọ́ máa forí kọ́ máa gbogbo ẹ̀ lọ́lọ́run ṣe ní rọrùn òun ni wọ́n tọ́ bá wá waste gbogbo opportunity yìí tọ́ tọ́ fi jẹ̀rún ọjọ́ mẹ́wàá ogún ọjọ́ ọwà bó ṣe sán náà ni o tọ́ráwọ̀ rẹ̀ rí pọ́lọ̀ ń bóyàn ní ìran tí ẹ bá ṣe oní haibọ̀ àbóní àbóní nefas èyí tẹ́rì ń bẹ̀nu pé ọlọ́run bùn wọn ní ọ̀rọ̀ ìrun tí wọn náà sì ní kọjá ajọ́ márùn-ún mẹ́fà méje léyìí tí ó kọ́mọ̀ gẹ́gẹ́ bí hadith anabu muhammad sallallahu alaihi wa sallam tahayyadi fi ilmi lahi sitam aw saba ní kúkúrú arábìnrin yìí abẹ́ntọ́ bá tó jọ bẹ́ẹ̀ kó gbìyànjú iye tó bá rí san nígbà tó gùn jù yìí bọ́ bá san tó débi kan tó rẹ̀ ó sinmi básìkò ọ̀run ti tò ní bá dé kọ́mọ̀ máa fi kún yọ́ máa kírun ní àsìkò ẹ̀ ọba tún kíyàn tán láàrin àyílà sálásárì téèyàn bá ní lọ́kàn tó máa mọ̀ pé gbèsè ni uh, mo ṣú ọ pé láàrin ijọ́ kan yóò kílẹ̀ àgbègbè rẹ̀ torí pé kò ní ìdí náà fílà mọ́ kò ní ìdí kíni náà fílà mọ́ sáma kí ọ̀ranyàn ọ̀ranyàn nìkan ni lókù ti rú ọmọ kí má wulẹ̀ ìpọ̀ ń yan náà fílà mọ́ ọlọ́run ó ṣe rán amẹ́dákùnrin tó ṣe pàtàkì ni pé ká mọ́ wà ń pòsíṣàn tá fi mọ́ sírò pé mọ́ jẹ̀rùn ọjọ́ méjì jẹ̀rùn ọjọ́ mẹ́ta ọlọ́run ní já rí in tí ó lè débẹ̀ gbogbo bó ti lè kó lè ṣẹ̀rí ọlọ́run gbọ́ láyé bágbára rẹ̀ bá ti mọ́ especially àwọn tí ń bẹ lọ́spítù ẹ̀yìn tẹ́ ń tọ́jú wọn àbẹ́yìn èèyàn wọn ẹmọ́ ọ̀rán wọn létí wọ́n bá lóhun ò lè sàlùwàlá ẹni síkàbà yín bu yẹ̀pẹ̀ tí ọ̀bá lágbára yíò náà pé kọ̀ tí lè gbọ́wọ́ wọ́n ti ẹ̀dẹ́ ọwọ́ rẹ̀ mọ́kíní wọ́n dè mọ́ yà wọ́n dè mọ́ òun ẹni kọ́ mọ́ sàpẹrẹ pé pé àsìkò dúrì ti tó ẹkírun àsìkò àsìrì ti tó ẹkírun ó bá bá a lọ bẹ́ẹ̀ kọ̀ jẹun ó sì padà jáde náà kò ní ní wàhálà pé bó láṣẹ wá san gbèsè irun oṣù kan ní àfikún nípa ọ̀rọ̀ ìrùnnú àwẹ̀ àlàyé ni a ti ṣe nìí torí pé mo mọ̀ pé tí máa generate controversy ni kọ́dà ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ò ní ìmáàmù tí bá ti ń kí ju rákà mọ́kànlá lọ ó ń bí àmì àkòrí ah, ah, bẹ́ẹ̀ ah, but léyìí tí ọ dáa jù káwá sọ èwo ló ṣe kíni èwo ló dáa jù ọ̀tọ̀ ní kíni ṣẹ̀rí àláwa ọ̀tọ̀ ní kàtígórì wo ni ọ dáa jù òun ni bí yẹn bá lè kírun òrùn tá nàbì ń kí sallallahu alaihi wasallam kí wá ṣe pé rákà mọ́kànlá múdíàmọ̀ta ni àbí eh, ìfàbí ayé alá ànábì èkì bẹ́ẹ̀ o rákà mọ́kànlá yìí ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ti kírun kan rí tó fi suratul Baqara kí suratu kini suratul Baqara kẹfì marú rákà mọ́kànlá tànábì ń kí kọ́mọ̀ àìpé ní rákà mọ́kànlá mọ́kànlá ní láàrin ìṣẹ́jú mẹ́wàá ìṣẹ́jú márùn-ún ẹ́ àfáà ní ìṣẹ́jú márùn-ún jẹ́ <laughs> so bílá ṣákì pé òun lọ dáájú mẹ́yàn bá lè kí bá nẹ́bì tí ń kí ni tí ó gùn tí ó farabalẹ̀ ó bá kí mọ́kànlá yẹn òun lọ dáájú àmọ́ kìí sí wọ̀ pé mo rí oṣù wọ́n wá wo status rẹ̀ bóyá ẹni tó lè róṣù ní ọ náà kìí sọ̀rọ̀ ẹ̀rín tí wọ́n bá wá wà satisfied wọ́n wá sí kíni wọ́n wá kéde ìkéde ọ̀yẹ̀wọ́ kìí ṣe ah, individuals ní ọmọ wá text àwọn èèyàn kí àbá ma wá fóònù àwọn èèyàn kí tẹ́ẹ̀tì wá rí pé kò sí ẹjẹ́ fún yín lápèjúwe lánàá ẹnìkan sọ fún mi lálẹ́ nkálukú sànfóònù kankan pé wọn làwọn rọṣù lẹkọọ tọyì àbúrò tèmi gángan wá pè látẹkọ pé ẹ dákun káwọn gbàwẹ̀ ṣe rọṣù ni a ó ní ẹnìkan fóònù àwọn láti Sókótó ẹ wọn làwọn rọṣù lẹkọọ ààrẹ èkó ní ẹnìkan ló fóònù láti Sókótó àwọn èèyàn wá ní sultanu gan tó pé Sókótó sultanu jókòó sultan ga wa kéde pé ẹnìkan òrósù o kẹ ẹ wo contradictions gbogbo eléyìí ni òfin bá a mú sẹ̀ríà sì ti gbé kalẹ̀ àwa làákàn lò fẹ́ nu bọ́ bá tiẹ̀ rí ọ lọ sọ fún kínni aláṣẹ ni kódà ń bẹnu sẹ̀ríà pé báláṣẹ bá ní ìwọ ìlú rósù irú rẹ ní rósù ọ̀tàn ẹnìkan nígbà wẹ̀ o ẹnu ìtàwọn àfáà kan ṣe yẹ méjì lórí ẹni pé òun gangan tó dá lójú pé òun rí ìjó lè gbà wẹ̀ fún rẹ̀ àwọn kan ló lè gbà ń gbò tọ́ba ẹ̀kọ́ dá rẹ̀ lójú àwọn kan ní nkọ́dàbọ̀ dá rẹ̀ lójú asọ́wọ́mọ yẹ́wọ́mọ yẹ́sọ́wọ́mọ nọ́ọ̀sì wọ́n fẹ́tọ̀rọ̀ yẹ́wọ́mọ yọ́fẹ́tọ̀rọ̀ nọ́ọ̀sì hadithu aisha gbọ́ gbọ́dọ̀ gbà ọ̀rọ̀ méjì táwọn onímọ̀ yẹn a ma wá da eh, ẹnìkan lóhun rí lẹ́kọ̀ọ́ àrí èkó lóhun rí sókótó ọba sókótó ní wọn òró sùn so ẹ̀dàkùn gbogbo eléyìí ẹ̀jẹ̀ ká fi kọ́ra ọ̀dà kẹ́yìn ó gbìyànjú kọ́ wá oṣù tó bá mọ̀ wá tó mọ̀ bóhun ti lórí àmọ́ má jẹ́ pé wọ́n lọ́mọ wá kéde èèyàn máa tọ́ aláṣẹ lọ ni torí pé láyé ànábì bí wọ́n ti ṣe nù sọ̀lọ̀ sọ̀lọ̀ ibn umar radiyallahu ta'ala anhu ma ọlọ́gba hadithu bí wọ́n ti rọ́ṣù wá ibn umar ni tàrọ annasu alhilala tàrọ annasu alhilala fa akhbartu nabiyya sallallahu alayhi wa sallama anni ra'aytuhu fasoma wa amara annasa bisiyam ibn umar láwọn èèyàn wá oṣù kí tàrọ à èmi náà wá bá wọn wá àjọ wá ń mi wá rí ṣé ibn umar wá ń wí fún yàn ní pé má gbàwẹ̀ ni mo bá a annabi sallallahu alaihi wasallam pé tọ́ mọ̀róṣù o gba annabi sí wà rí pé ah, èèyàn gidi lẹ́ni orí yìí kìí sókùrọ̀ kìí sẹ́ tí ó wí tí ó ma ẹkẹni Ibn Umar wá wí fasọ́ọ́mọ́ wa amara nasa bisiya ta lọ́pàá àwọn èèyàn láṣẹ pé wọ́n gbá rẹ̀ Ibn Umar annabi lọ pàṣẹ o Ibn Umar kọ́ láṣẹ àwẹ̀ lẹ́nu so àwọn eléyìí ni sunna anabi Muhammad sallallahu alayhi wa sallam eléyìí tí ó sì ṣẹlẹ̀ ní àná yìí àwọn tí wọ́n láwọn róṣù báyà rìkúrì ó súnmọ́ pé rìkúrì wọn rí torí pé nílùú kìí tiẹ̀ sábà wọ́pọ̀ báyìí pọ̀tọ̀pọ̀lọpọ̀ ló ayé lálẹ́ àná yìí wọ́n láwọn róṣù wọ́n bẹ̀rẹ̀ láti tòsí wa láfíríkà ń bì èmi ní sudan ní mauritania ní algeria ní tunisia ní òfin wa débi ó jìnnà saudi ní eh, misrọ̀ ní kuwait ní Urdun ni Emirate ni Qatar eh, ni ogun aláwọn òòrùn <laughs> àwọn òrósù ni èyí tó wá kan àwa kọ́dà bí gbogbo bá láwọn òrí tálàṣẹ mùsùlùmí Nàìjíríà bá láàrí wà láyàwó gbáwẹ̀ súnà nẹ́bì nù aláṣẹ tiwa náà ta gbà pé aláṣẹ mùsùlùmí Nàìjíríà nù àbí ti lọrin èmi àlọrin wọn wá ní a kò sósù wọn wá láwọn kan gbáwẹ̀ àwẹ̀ kínní ọba ìpé súnà ti ìwẹ̀ àwẹ̀ tọ́lọ́run àti tànẹ́bílẹ̀ ẹ̀fẹ́ gba àyè fi ìsáàbì gbáwẹ̀ o pé àti wọn àti e, wọn e, yóò báyìí lọ́bọ̀ sáà kò sínú ìlànà nẹ́bì bẹ ìlànà nẹ́bì ni súnmú lèrò yàtì yìí wà á pèrú lèrò yàtì so nípa báyìí e, ẹni tó gbáwẹ̀ lónìí tẹ́bá advice pé kọjá ọ̀dà torí pé kọ sáwẹ̀ lónìí gẹ́gẹ́ bí súnà tànẹ́bù Muhammad sallallahu alaihi wasallam tọ̀ kọ̀ wá sí pé kọ̀ sáwẹ̀ lọ́la o máwùlẹ̀ wóṣù máa o na tọ́lá àwọn kan tún bẹ ọ̀nà méjì ni àwọn kan lásọ òun àwọn kan máa jẹun dọ̀tún la nísìn pé fàmáṣà ìdàmí kò mú sáárà ọba mu o òun la wí fúnra wa ni anabi gẹ̀ẹ́rú kìí pa anabi ni máa lọ wá oṣù kìí ẹgbọ́n tí ibn Umar wí tààrọ annasu alhilal fara aituhu èmi mo rí mo wá lọ wí fún anabi sallallahu alaihi wasallam anabi ọ̀wá pé mọ̀ nsọ́lẹ̀ àbíkẹ́ mi náà rí ó ní àfàsọ́ọ́mà wà amara an-nasa bis-siyam ètò nìyẹn ẹni ẹ̀bùn ni ó sì kọ́dọ̀ lẹ́kọ̀ọ́ ó nígbà tí yàn máa rí oṣù ó níbi tí wọ́n máa ti rí kìí ṣe pé wọ́n wẹ́jú àbí kan àmọ́ di ẹ̀kọ́ ẹlòmíì bọ́yọ́ oṣù ṣàbánù tí è wọlé tán lórí gbogbo àwọn kìíní ìlọ́lẹ́kọ̀ọ́ ìsẹ́pá bímọ kàrí nkankan tó lé téńté àti wá ní eh, àrósù eh, insha Allah eh, èyí tó súnmọ́ jù ọlọ́wọ̀n ọba ló ní màá tọ́ pamọ́ òun ni pé gbogbo àgbáyé bí wọ́n ti wí níbẹ̀ lórí kò sáàwẹ̀ lónìí ọ̀la ni ìbẹ̀rẹ̀ Ramadan tọ́lá wọn wá nídìí oṣù mọ́ torí pé ìmọ̀ káróṣù àbíkásí ka ṣàbáhùn kó pé ọgbọ̀n ọjọ́ oníṣìlọ́gbọ̀n ṣàbáhùn kọ́lọ̀n kọ́ mọ́sá ṣe ní ìrọ̀rùn fún gbogbo wa kó gba ẹlẹ́sìn fún wa kó ṣe wá mímọ̀ ní ẹ̀sùn mọ̀ rọmọdọ́nà wọ̀yẹ̀kúmuhu ìmọ̀nan wàhtisaban fayúkfaru aláhùmá takọ̀dámá mẹ́ndánbíhi هذا والله أعلم وصلى الله وسلم وبارك نعم إني بير إليك أها أوكي Eh, irú eléyìí kìí ṣe pé obìnrin ọkọ àtobìnrin ẹlẹ́tọ̀ ara wọn ni wọn kò sí tí ò lè wọ̀ wájú ọkọ ẹ̀ àmọ́ tí ń ni pé ní ọkọ yìí ni ọ gbọ́dọ̀ sí níbi tí ọmọ mi rẹ̀ kú lórí ọ̀run kọ́dà bí èsì ìyàwó rẹ̀ gbogbo tí ọba máa ṣe kíni tí ọba máa tí ò ní jẹ́ kí ọkàn yẹn papọ̀ bẹ̀rẹ̀ lórí ọ̀run ọkọ̀ ni ọwà sọ pé àà ah, dákùn ma ló ma sọ yàrá náà àbí lọ jòkó ń bì kan náà but òun lè ẹ̀tọ́ rẹ̀ ni kó wọn tó bá wù ú fẹ́lẹ́tọ̀ rẹ̀ àmọ́bọ́kọ́ bá wá pé a ah, èmi lọ́wọ́ sì yóò dààmú mi lórí irun òun ni wá ní kọ́ bá àbí kó kọ́kọ́ bọ́ síbòmí ẹnu tọ́kàn wà والله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين inshallah tafsiri ó máa wáyé ní jọ́ sunday tuesday thursday ní dédé aago mẹ́rin tá a bá ti kí asúrì tán